السلام عليكم ورحمة الله وبركاته 啊我怎么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 صلوات ربي وسلامه عليه وبركاته وعلى آله وأصحابه أجمعين ثم أما بعد إن الله تبارك وتعالى لم يخلق الإنسان في هذه الحياة عبثا وإنما خلقها ليؤدي الرسالة الثانية على وهي إصلاح الأرض فالإنسان مأمور بإصلاح الأرض ومنهي عن الإفساد فيها واعلموا يا عباد الله أن رأس عوامل الإصلاح هو التوحيد وأداء حقوق الله تبارك وتعالى قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم والقول السديد كما قال المفسرون هو قول لا إله إلا الله فالموحد مصلح والكافر مفسد ولقد ركزت الشريعة الإسلامية على عوامل إصلاح الأرض ويسرت السبيل إليها وحثت عليها بل وجعلتها من شعب الإيمان فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وستون أو بضع وسبعون شعبة أفضلها لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق رواه مسلم كما أنها جعلتها من أسباب دخول الجنة فعن أبي هريرة رضي فعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله دلني على عمل يدخلني الجنة قال أمطي الأذى عن طريق الناس رواه البخاري في الأدب المفرد وكما أنها جعلتها صدقة جارية فعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال بما تصل أذى عن الطريق صدقة رواه البخاري نفع الله نفعكم الله بما سمعتم وجعلني وإياكم من الفائزين في الدنيا والآخرة والحمد لله رب العالمين الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أن يرسل الله وبا أجاك الله مكوي لواتي وداوي أقبي في إسلام كاله وسمع نبي محمد صلى الله عليه وسلم بكنا أصوى القرآن فجيوي تصنع فم gbogbo ènìyàn tó bá wà lórí ilẹ̀ ayé yìí tó bá níkà sí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala kò sì dá wa lérè kò sì dá wa pé ká máa ṣe ń tó wù wá ó dá wa fún èròǹgbà kan àwọn àfojúsùn kan tí ọlọ́run ọba tó ní fún wa torí ẹ̀ ni ó fi dá wa sórí ilẹ̀ ayé ẹ lọ́ mọ̀ wípé nínú àwọn pàápàá jùlọ ọ̀pákùtẹ̀lẹ̀ àbíká pé òpó tó gbé ń tọ́lọ́run ọba torí ẹ̀ dá wa sórí ilẹ̀ ayé yìí òun náà ni islahul ab kálíbà túnlẹ̀ sí kálíbà túnlẹ̀ sí kálíbà jìnà síbi kí ba ilẹ̀ jẹ́ ló fi jẹ́ sí pé ń jọ́kì ní àrùn tọ́lọ́wọ́n bá fẹ́ dá ànábì wa Adam alayhi salatu wa salam àwọn màláíkà ń sọ wípé sófì ẹni tí ó máa balẹ̀ jẹ́ sórí ilẹ̀ ní ọlọ́wọ́n wa ní inni a'lamu ma la ta'lamun àwọn onímọ̀ sọ pé abẹ́ inni a'lamu ma la ta'lamun nǹkan kákò sábẹ́ rẹ̀ ìyẹn ni wípé ojú lórí wa tó fi dá òun náà ní ká wá túnlẹ̀ sí o ẹ̀yin mọ́mi ní òdodo ẹlọ mọ̀ wípé ta bá ní ká túnlẹ̀ sí agbọ́dọ̀ ní irinṣẹ́ tá fi túnlẹ̀ sí alágbára ṣùgbọ́n lọ́wọ́ bá fún wa ní àwọn irinṣẹ́ tá lò láti tún ilẹ̀ sí ẹlọ mọ̀ sí ọba irinṣẹ́ tá máa lò láti túnlẹ̀ sí ká má mú orogún mọ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ẹlùmí ọmọ wò bí ah, àwọn kí ni kí ni àyè títí tawhid kí láǹfààní tí ó mú wa ẹbí ah, wọ nìkan ló ní tawhid rẹ ẹ má tawhid ọwà ìjẹ́nà báwo ní ti ń túnlẹ̀ sí kí ni pa tí tawhid ń kó lórí rẹ̀ láti túnlẹ̀ sí náà bọ́pọ̀lọ rẹ̀ ṣe rí nù ni lọ́wọ́ àmọ̀ fi al-Qur'an tí í ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba tó dá wa tó dá ọpọlọ tó fi ń ni ọlọ́run ọba sọ pé yá ayyuhal ladhina amanu mo pẹ̀lú tẹ́ nígbàgbọ́ ittaqullah ẹ bẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ẹ máa ṣe tawhid ẹ máa sọ̀rọ̀ tawhid ẹ máa ṣe la ilaha illallah ẹ̀jẹ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú tẹ́ ṣe jáde lẹ́nu tẹ́ bá ti ṣe báyìí nì yuslih lakum a'malakum ọlọ́run ní màá máa tún fẹ́ yín ṣe fún yín ọlọ́run ọba ní màá máa tún iṣẹ́ yín ṣe fún yín ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida fẹ́ yín ṣe fún yín àbí láti fi tún iṣẹ́ wáyé tó tó tàwùjí àmọ́ alùkùránì jẹ́ àmà bẹ́ẹ̀ wọ́n lọ mọ̀ pé tí wọ́n bá ní ká túnlẹ̀ sí tí wọ́n sì fún wa ní irinṣẹ́ láti máa túnlẹ̀ sí ẹ̀jẹ̀ ká lọ mọ̀ fún irinṣẹ́ ju irinṣẹ́ lọ irinṣẹ́ òsì ní jẹ́ irinṣẹ́ ọkàn irinṣẹ́ láti máa tún nǹkan sí kò ní jẹ́ ọkàn ara àwọn fífẹ́jú sí Islam fẹ́jú nù gbogbo nǹkan tí wọ́n bá ní ká tún nǹkan sí wọn ì sábà fún alẹ́ ọkàn wọn fún wa ní oríṣiríṣi bọ́ọ̀ bá lélẹ̀ yìí ó tún lélẹ̀ yìí ó tún lélẹ̀ yìí tó láwọn kankan wà tìjẹ́ tìjẹ́ ẹ̀yọkan ọ̀ràn nípa báyìí nínú àwọn kátà tí wọ́n tọ́lẹ̀ sí ọjọ́ ọba rẹ̀ òun náà ni tàṣí kó tàwí tàṣí tàwí wà dáadáa kájínà jẹ́bọ̀ nínú ọ̀rọ̀ nínú àjọ kan nínú òsì nínú èrò kájínà sí falimọ̀ wáṣí ẹni tó bá ti tàwí dáadáa mùsùlùmí ó kọ ẹ̀ náà ni mùsùlùmí dúnìyà mùsùlùmí ní àwọn bó bá ti fi tàwíìdì dá tó bẹ́ẹ̀ ló ṣe gboyè mùsùlùmí ní alátúnṣe tí wọ́n bá ní àwọn àwọn alátúnṣe ọ̀gá àwọn alátúnṣe òun náà ní àlùmọ̀ ọ̀ṣọ́jú àwọn tó ṣe tàwíìdì wọn dáadáa tí wọ́n bá ní àwọn àwọn ọ̀gá òbílẹ̀ jẹ́ ọ̀bà yìí jẹ́ ó mú oríṣiríṣi irinṣẹ́ tá ó máa lò lẹ́yìn tàwọ́fí tàwọ́fí máa kúnlẹ̀ sí òmùwà fún wa wọ́n sì la ọ̀nà tá a gbà débẹ̀ fún wa bá mẹ́rin bá fún yàn nínú tí ọba kọ́ ní bó ṣe débẹ̀ ó ní bó ti ṣe wọ́n fún wa nínú iṣẹ́ wọ́n tún wá la ọ̀nà fún ìṣẹ̀lẹ̀ àìsílámù ó tún la ọ̀nà tá a gbà débẹ̀ fún wa kódà ó tún ṣe wá lójú gbogbo ìyá máa fún yàn nínú iṣẹ́ fún yàn nínú iṣẹ́ báyìí ó ó tún wá la ọ̀nà fún wa lẹ́yìn wá gba náà wà hásítàtà àlẹ́ ìhà wọ́n tún ṣe wá wọ́n tún ẹ̀kọ́rì sí wa ẹ máa fi tẹ́ bá ṣe gbà nǹkan báyìí tẹ́ bá ṣe gbà nǹkan báyìí ẹ̀yin lẹ́jẹ̀ tó lẹ́ ṣe fúnra yín ọlọ́run kò sí tọ́nà bá fẹ́ filẹ̀ sí ọlọ́run tó yẹn ti gba àwọn ènìyàn wọ́n jà á láta mímu ṣọ́ àdéhùn bá kódà níbi tí ìṣẹ̀rí àìsílára mọ̀ pàtàkì kátọ́lẹ̀ sí tọ́ pàtàkì ẹ̀dẹ́ ó tún sọ́dì kan nínú àwọn nǹkan tí a máa pè ní branch akẹ́tún ìgbàgbọ́ akẹ́tún ẹ̀sìn ní pé nínú ẹ̀sìn lọ́wà kéèyàn tún lẹ̀sìn nínú ẹ̀sìn lọ́wà tó bá jáde yàn bẹ́ẹ̀ náà kí lẹ́rí eléyìí hadith abi hurairah rata rọ́bí ọlá hadith ńlá tó jẹ́ sí pé àgbọ̀rún lórúkọ hadith náà bẹ́ẹ̀ sì ni àgbòsórí ilé lórúkọ hadith náà ní ìyàbá gbọ́dọ̀ bá ronú yọ̀dà bọ̀ wá náà ó sòrí torí wípé ara nǹkan tí èèyàn sórí ire òun náà ní kí ìgbàgbé èèyàn kọ lọ sókè dàdé ànábì àrí sọlá sọlá sọlá ó ní ẹ gbà pé ìmáàní ọ̀nà tàlékún ìmáàní wá wọ́n máa sàmì ọlọ́mọdé ìmáàní wọ́n yòrò á máa sàmì ọlọ́run ká máa ní ìdàgbàsókè nínú á máa sì wábi ọ̀ béèrè kí ni máa jẹ́ kí ìgbàgbọ́ kó dàgbàsókè sì béèrè kí ni máa jẹ́ kí ìgbàgbọ́ kó yòrò nínú àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ rẹ kọ́gbà sókè àsọ́wà nínú ẹ̀ kí ìyẹn máa túnlẹ̀ gbọ́ọ̀rọ̀ àti wọn Muhammad sallallahu alábi ní àti ìmánu bí lọ́wọ́n ọtí tó ní àwọn olóòwò wọn sọ̀rọ̀ àwọn ìṣọ̀rọ̀ ìgbàgbọ́ tẹ̀ ń wò ní ọ̀fẹ́ ìlú ẹnì kan ò lè kó gbogbo ìgbàgbọ́ tán ó pé mo kó sáàpọ̀ mo kó fìlà mo kó sínú agbádá mo ti kó gbàgbọ́ tán ò lè rí gbó ó kó ìjọba rẹ̀ lọ́rùn mi ṣùgbọ́n gbìyànjú pé ìpìlẹ̀ gbàgbọ́ ọwà náà ìgbésí ayé rẹ̀ tí ìpìlẹ̀ gbàgbọ́ bá wà náà gbèsè ayé rẹ ìyókù ọkàn máa fi gboyè lásán níwájú ọlọ́run tó ọba wá ní ìpìlẹ̀ gbàgbọ́ ọ̀rọ̀ rẹ ti kúrò ní mùsùlùmí nù ọjà sínú ìyá ọlọ́run ọba ànábi ní alimán nǹkan ń pè ní ìgbàgbọ́ ó lé ní seventy o branch tó ní ó lé ní seventy ó lé ní seventy bá nàbẹ̀tẹ̀ kéde sọ́dọ̀ ara wọn látọ́lọ́ ń fún wa látara a tẹ̀lé ànábì wa Muhammad sọ́nà ọba Muhammad àwọn sọ̀rọ̀ yanjú fún yẹn àwọn yìí sọ̀rọ̀ láàbọ̀ wọ́n yìí sọ̀rọ̀ láàkókò tọ́jẹ́ gbátọ̀ wọn máa wò pé kò yé wa wọ́n tí ọ̀bá yé nǹkan ti ọ̀yàn bóyá omi tí dàbí orí orí kan ní ìgbàgbọ́ sẹ́wọ̀n òyìn ó lé sẹ́wọ̀n bí bá sọ pé nǹkan pọ̀ ìyá ah bí nǹkan bá pọ̀ bí nǹkan jẹ́ méjì kan ìkan ọjà jù lọ́mọ bí yẹn bá bí ọmọ méjì táyé káyìn àbí ìbejì wọ́n ga tó bí mọ̀ pé nǹkan ṣe ìkejì lọ wọn ò gbọdọ̀ ti bá kan bọ́lá ti táyé báwo wá ní nǹkan tó lé sẹ́fẹ̀ntì alábi wá ní èmi tọ́lọ̀ wọn bá ha àtàwọn ọ̀nà ìlà ìlà ìlà ọ̀la ló jẹ́ máa sọ̀rẹ́ ọba ń dà fi tó lẹ̀sẹ̀ kò náà ní tọ́fí àwọn èèyàn fojú kéré tọ́fí torí gbé wọn ọmọ ìjẹ́ pè ní tọ́fí ó ń lẹ́yìn tẹ́ǹtì rẹ bá ti kú bọ́dì làtà ló kúra rẹ mọ́jẹ́ ń dín ìwé kú ọmọ ẹ̀yà gbogbo nǹkan tí wọ́n bá ti ń sọ nípa tọ́fí máa kírísítì sí dáadáa kódà máa ń sẹ́mánì tó kó tọ́fí máa lọ rẹ̀ tọ́ba fẹ́ bẹ̀rẹ̀ kíkọ́ mímọ̀ lẹ́yìn ìgbà tó ti wọ́n ní ìsìlámù tàwọn fíìmù ní bọ́ọ̀bá máa yòókù tọ́ bá máa tàwọn fíìlì ọkàn balẹ̀ bọ́ wà ìbẹ́ bọ́ọ̀bá máa yòókù tọ́ ọmọ lókà tọ́ ọmọ náhù tọ́ ọmọ sọ́ọ̀fù tọ́ ọmọ tàwọn fíìlì kò sí tọ́nà wọn fi náhù rẹ̀ nígbà rẹ̀ nínú sàárè wọn ò ní pé kí n nàwá sí fúlẹ̀ eh, àtìmá àbí mọ̀rùbọ̀ ẹ̀ tó àtìmá wọn ò ní máa lókà gírámà nínú sàárè wọ́n fi nínú sàárè béèrè tàwọn ló fi jẹ́ sí pé nàmbà wán nígbèsí ayé ọmọ ènìyàn tó bá fẹ́ mú ibọ́ nínú ìyá ọlọ́run kọ́sá mojútó àfihàn rẹ̀ kó o sì sọ̀rọ̀ fún gbogbo tí wọ́n bá ti ń pè ní ẹbọ àti ìran rẹ̀ tó náà ní o náà ní branches dada ẹbọ náà ní ó ní akẹ́tún gẹ́gẹ́ bí ìmánu náà ti ní àfihàn. àrẹ́bí ní ìtọ́jà sallallahu alaihi wa sallam nínú àwọn ìmánu o náà ní kó o sì sọ̀rọ̀ fún dada wọ́n sọ nàbà wọn tọ́jà jù ara hikima tọ́lọ́ sallallahu alaihi wa sàmì tá a bá sọ nàbà wàhùn á tó máa gbọ́yà ewu nàbà tó ewu nàbà tírì nínú sẹ́fìtì nàbà fọ tí ẹ̀sọ́ mẹ́wàá fún àmbẹ̀ ànábì ìjẹlẹ̀ yọ sọ́nà ọba ọba àdìgbò ọ̀sán nàbà wọn ọwọ́ àsọ nàbà láàrín àrẹ́yìn sọ́nà ọba sẹ́lá ẹ̀wọ́n mi sọ́lá nínú àdìnà ha tó kéré tó wà nísàlẹ̀ nínú àwọn akẹ́tọ̀ ìmáàn táìmù àpẹ̀lára ìsìlámù ó náà ní ìmáàn pọ̀ tó yẹ lágbára àwọn ìtọ́ni kí ni yóò mùsùtà kúrò lójú ọ̀nà kó mùsùtà kúrò lójú ọ̀nà ká mú nǹkan tó lè ṣe ọmọ ènìyàn àbí nǹkan tí ìlọ́mọ ènìyàn tó jẹ́ nǹkan ẹlẹ́mìí tí ó ṣe ní sùtà ká mú kúrò lójú ọ̀nà anábìlára islam lọ́wọ́ sallallahu alaihi wasallam ẹwọ̀ sí islam ti dá tó ẹwà wo bí láwọn mùsùlùmí wá wà ẹ̀rí náà lọ́gbọ́n yìí ǹjẹ́ ló ṣe sọ pé àwa ti kábára ọdún ọjà nítorí wínú pàtó kọjá ní oṣù látàǹtẹ̀ àwọn ti gòkè àgbà kábára ọdún ọjà yẹn ni pé àwọn tí ń bọ̀ lẹ́yìn kan já ń wọn wọ́n má lọ́nà lọ ìmọ̀ tọ́tù lè lọ́nà àárín tàbí ká mú aburú tí ń bẹ lójú ọ̀nà kú lójú ọ̀nà ààrẹ lè lára ìjà ọgbà ládà onígbàgbọ́ ni ọ tọ́ba rẹ tó ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́mọ̀ lára tó tó fi ṣe ẹ̀ntòsí tó kéré jù àdíṣẹ́ tó rí ọ ayé pé kéèyàn tó dé lẹ́bùn tẹ́bánẹ́ tó ti sẹ́yìn ẹfún ní máàkì pé ó ti achieve ọ wọlé wọ̀dà lókè láti seventy lọ́wọ́ láti number one ọ̀sọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ tó fi jẹ́ sí pé ó tún fi ráàyè láti máa ṣe mímọ amúsùtàkù lójú ọ̀nà ọ̀nà ẹ̀rẹ́ ó fi wáyé pé ó sún mápò ti achieve gbogbo ntí ń bẹ lágbègbè nàmbà wán tó nàmbà lá ó súnmọ́ bẹ́ẹ̀ tí wọ́n náà bá wà fẹ́ wà ní ẹ̀tọ́ wà nínú ìgbàgbọ́ òkè mọ́nítọ̀ ìtànàbí pé lọ́gbẹ̀ tó ọba ti àti ìfìtà lákọ̀ọ́kọ́ ìmọ̀ tọ́tù ẹ̀dá àárín tọ́lì ká mú aburúkú lójú wọn ànábìlà àgbàgbọ́ lọ́wọ́ sọ́nà ọgbọ́n wà á rí ibi wọ́sàn. bákan náà mímú aburúkú lójú ọ̀nà torí ká máa gbàgbọ́ yí ojú ọ̀nà ká máa lójú ọ̀nà ká máa gbàgbọ́ yí. Islam bí ṣe ń a ara ẹ̀ lẹ́yìn ènìyàn tó ṣe tàwọ́sí tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà tó ń sáàbù community ó ń sáàbù gbogbo agbègbè tí mùsùlùmí bá wà tá a bá gbàgbọ́ yẹ dáadáa tá a bá gbàgbọ́ yẹ dáadáa ó ń sáàbù ká mùsùlùmí kúrò lójú ọ̀nà táwọn èèyàn ń gbà sí nǹkan ẹlẹ́yìn ń gbà ànábìlára àgbàgbọ́ sọ́dọ̀ ń bá wà yìí tó ń gbọ́ nínú ẹ̀ ó lè sọ́wádé wà lè dáná kódà arábìnrin yóò mú wa lè dáná tí ò ní wa ló tá a bá ní ká yẹra wa wò bá ti ń bọ̀ láti lé wákàtí dé júmọ́ lónìí ó dá wa lójú pé sùtà tó sì kà lójú ọ̀nà kiri ilẹ̀ ọ̀gá mọ́ ṣùgbọ́n ó rú ọ lójú láti páàkì tó wá gbogbo máa sìn ìwé ẹlẹ́sẹ̀ náà òun ò pé dust yóò yí mi lọ́wọ́ tí bá mú kúrò ó sì rán àlìjáná lára yìí lọ́ba ìmọ̀ àkọsílẹ̀ àdá àní sọ́ọ́lì tọ́ba ń kọjá lójú ọ̀nà tọ́ba ní nǹkan tó ní sùtà mùkú tọ́ba mùkú ànábì wa ọ̀sán náà hadith ní pé nínú àwọn sọ̀hábà àgbà wọ́n ní ya Rasulullah ìwò sí ọlọ́run dullani ala amalin yudkhiluni janna wa ànábì ọ̀wá júwe kẹ́kà tó lè mú wà ní jẹ́nà ẹ̀ tí bí ìgbẹ́ náà yìí mùsùlùmí ò tóbi àtàrà ni sàbí àgbà ni wa ànábì dákun júwe fún mi iṣẹ́ kan tí mo lè fi tí ó kùnú lè jẹ́nà tó fi jẹ́ sí pé àgbọ̀dọ̀ fojú kéré ẹni tó bá ti jẹ́ mùsùlùmí o má wo àwòrán ta o àwòrán ta náà dáa o ṣùgbọ́n kì í tó ní gbogbo nǹkan o àwòrán ta orí láwà ní àwòrán ta ó ní ọgbà àwòrán ta ṣòkòtò rẹ̀ ọba tẹ̀lé àwọn ọjà ṣùgbọ́n kì í tó ní gbogbo nǹkan ọ̀nbẹ inú ẹlòmíì tó jẹ́ sí pé kò tí ì débi àwòrán ta nù ṣùgbọ́n nínú àwọn agbègbè báyìí ọ̀gá láwà fún àwọn ọ̀gá láwà fún ṣùgbọ́n kò ní méjèèjì lọ́dà sí kò nínú kò sùn níta bọ́ ọba nínú tó níta náà lébùn mi lára rẹ náà ṣùgbọ́n àbọ̀rọ̀ fojú kiri ẹni tí ò níta tó bá ti jẹ́ pé mùsùlùmí bá ní bóyá ọ̀nà tí ń gbà sáàbọ̀ ẹ̀sìn bóyá ojú èyí tí wọ́n ti ń ta lọ ọ̀nà tí bá ti ń gbà kófà ọlọ́run ọba subhanahu ọ̀nà tí wọ́n ń gbà sàábé ni wà nábi júwe tẹ́sí máa tẹ́ sí máa tó wà lè jẹ́nà fún mi sàtífíkètì lọ́fẹ́ bèèrè kọ̀ọ̀kan sọ pé sàtífíkètì iṣẹ́ ìtọ́ ọba ti ṣe ọwà lè jẹ́nà kí á lókù mà tún bá ti ṣe alhamdulillah mo ti bá sàtífíkètì ni ẹ̀ tí n bá ṣe nìkan lókù àrábí ní sallallahu alaihi wa sallam àmpèlè nǹkan tó lè mọ́ wa ìjẹ́ náà tó kọ́ máa tẹ̀ka yìí tó bá ti rí síta lójú ọ̀nà máa mú kú fáwọn èèyàn káwọn èèyàn máa lọ lálàáfíà máa mú kúrò fáwọn èèyàn káwọn máa lọ lálàáfíà ìyẹn fi yọ wá pé sùtá ọ̀ máa wà ní kíni lójú wọn yálà o sùtá ló gbére ara wa fúnra ẹni o àbámọ̀tá ló gbére ọ̀nà méjì ni sùtá máa ń gbà wá sọ́dọ̀ ní ọkọ̀ yẹn ti pé ọ wà lára ojú ọ̀nà fúnra ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ìsàmù náà yé gbogbo wa náà à ń jẹ́ káàkiri àárín káàkiri ayé tàbí bọ́jẹ́ sí pé àwọn ẹ̀dẹ́ èèyàn kan ni wọ́n ti sábà ti sùn láyé wa ní. yálà tá alákọ̀ọ́kọ́ ní abẹ́lẹ́ kejì tí wọ́n bá gbé ewu ní ti ẹgbẹ́ ńgbà mo ti ṣe tàwọn olóògbé tàbá ìdí mo ti ń sin lọ́n dáadáa mo rì táyà lẹ́nu tẹ́ ìjọba ẹlòmíì táyà lẹ́nu tẹ́ ìjọba abẹ́ igi lọ́pàá gbogbo gbèjà ayé ẹ̀ ti elu oníṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ìwà láàárọ̀ ọ̀sẹ̀ ní máa wá kí ló ń bá rọ̀ sí bóòsì ní bó bá jẹ́ oṣù bíbí náà wọ́n lọ níta míì pẹ̀lú àwọn ta sọ ni pé bíyàn bá rí táyà ẹnu iṣẹ́ ó rí táyà ẹnu iṣẹ́ àdìmẹ́nà kó pé mi pẹ̀lú àgbọ̀n bàbá kan nílé ìfẹ́ eré àkàn dárúkọ rẹ̀ lọ́nà títí tó bá ti ń kọjá lọ lójúmọ́ mọ̀mọ́ bá ah, kí ni onísọ́jà lọ wọ́n ti lè dára mùsùlùmí dẹ̀ kí ni máa ṣe ti máa ń pàṣẹ ojú ọ̀nà yóò ṣe láti bí seven to eight tó ń rí ìyọ́ lọ lè padà lójúmọ́ ah, wọ́n yóò wáyé tí ń gba sàádà àlìjẹ́nà látàrí lọ́la orí náà ìwé àwa bá àbálẹ̀ sí ìbá tó ń bàjẹ́ bá àbá sí àtúnbà jẹun bọ́ọ̀ bá lè fara sí sí nǹkan mí sí agbára sí fòwó sí gbogbo àwọn àwọn ìyẹn tá a fẹ́ lò ní pé ṣẹ̀rẹ́ Islam ń pè wà pé ká contribute sáwùjọ títí pé èmi nìkan ilé ìní àtọ́mọ̀ mi àfẹ́yà rẹ̀ ha wẹ́yìn wẹ̀gbẹ́ ọ̀tún wò sí inú àwọn nǹkan tí a wà fẹ́ràn ní pé káwọn èèyàn kóra wọn jọ kọ́ fún àfẹ́ máa sọ́nà sí káwọn ìbá ìjà á jọ ìrìn àjẹ́ bá àti ẹ̀ráyè lọ a máa mójútó bó wọn ṣe ṣe tàbárẹ́ nìkan tó kóra wọn àwọn ẹlẹ́yẹ kábẹ̀rẹ̀ káwọn máa pa àwọn èèyàn jọ síra wọn pé bàbá ti kótó báyìí tán bàbá rẹ̀ ń gbọ́ fẹ́ ṣe kọ́ wá bá wà kájọ kájọ kájọ àárín láàrin àwọn kì í sàdúgbò wa nìkan nílẹ̀ ládùúgbò ní kì í ti lẹ́nà kójú wó lẹ́jẹ́dẹ́ ó sì lè gbà wà lóṣù kan ká tó tọ́ ọ̀nà ẹyọ kan sí kan kò sí láàrin tá ànábì mi kọ̀ sọ pé ká parí ẹ̀jọ́ kan náà sọ́lọ́ láwà rẹ̀ ẹ̀ kátọ́nà sí yóò mú àwọn ìjẹun ànábì sọ fún Abubakar zaban rọ́bì ọlọ́mùdára máa yọ máa mú ìdọ̀tí kúrò lójú ọ̀nà máa mú ẹ̀gbẹ́ kúrò lójú ọ̀nà máa mú kúta kúrò lójú Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ̀rọ̀ látà bákan náà ẹlòmí ọ̀nà tí ń gba ṣe sàárà ọkọ̀ ọjà ọ̀nà táwa ń gba ṣe sàárà sàárà táwa máa ń ṣe oríṣi méjì sàárà tí kì í pẹ́ sàárà tí máa ń pẹ́ ẹlọ́ máa pẹ́ sàárà tó máa ń pẹ́ ó náà ní ká máa mú sàkó lójú ọ̀nà àlẹ́tì ló sọ́sọ́ lé nìyà sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ bí bàbá lówó lọ́wọ́ ó lé sí ìmáa tọ́tulẹ̀ àgbà wọ́n ní àlẹ́lẹ́ àríṣọ́lá tó sẹ̀lám ó ní ká máa mú síta kó lójú ọ̀nà táwọn èèyàn ń gbà sọ́dọ̀kọ̀ sàárà ẹ̀yìn ọ̀dà wà lójú sàárà oyè èèyàn tí ó kọjá bẹ́ẹ̀ gbogbo èèyàn tó bá kọjá ń bẹ̀ kò ti sàárà fún un sì ní gbà lẹ́ẹ̀kan níyàn bá pa ara bẹ̀ lójúmọ́ sàárà mẹ́fà ni lórí ẹ̀mí kan kọ̀míṣà tó gbà wá oyè èèyàn tí ó kọjá bẹ̀ lójúmọ́ ẹ̀mẹ́jọ àfojú kéré àwùjọ mọ́jà máa sọ pé ìrún ìrún ìrún nìkan àwẹ̀ àwẹ̀ nìkan ń tá jẹ́sẹ́nu tá jẹ́sẹ́nu nìkan ní tààrà nóò àwọn ṣẹ́kàn bẹ tó lágbára jù ká jẹ́sẹ́nu lọ ìlú ẹ̀mí ni bọ́ọ̀ wá á implement hadith àgbẹ̀nu sallallahu alaihi wasallam káàtì bọ́ yí dáadáa olórí ìlú tẹ́ máa sọ pé ojú ọ̀nà ká tún ojú ọ̀nà sí táwọn èèyàn ń gbà àtàwọn kan ẹlẹ́mìí kọjá ń bẹ̀ ọ̀nbẹ̀ ojú ọ̀nà tá fojú rí ọ̀nbẹ̀ ẹ̀gún ekun bẹ lójú ọ̀nà belujona na fojú rí ẹ̀gún bá bá ẹ̀gún ó sì ń bẹ lójú ọ̀nà náà fojú rí tí ayé tó ti rìn lójú ọ̀nà kan ọmọ pàtó bẹ̀rẹ̀ tí ayé rẹ̀ age of twenty lọ́wọ́ títí di forty báyìí twenty years ní ìrìn àjò lọ́rùn nílẹ̀ kìí sí ìrìn àjò ìrìn àjò kan náà lọ́nà tọ́lọ́ ń kan tó fi jẹ́ sí gbogbo kọ̀tẹ̀ kò sójú ọ̀nà tí ò sí kọ̀tẹ̀ ńbẹ̀ ọkẹ́kọ̀ọ́ ọkọ̀tẹ̀ báwo ló ṣe mọ̀ pàǹtí ń bẹ lójú ọ̀nà mímọ̀ ẹ̀kí kọjá ọwọ́ ọ̀gá tó ń kọ́ ọmọ níjẹ́ ọwọ́ kó wo pàǹtí tí bá ń bẹ lójú ọ̀nà mímọ̀ ọwọ́ kó mú kúrò lójú ọ̀nà ẹ̀ tọ́ba ti mú kúrò ìwọ náà ti wà ní ẹ̀ tó ṣe ìmọ̀ bẹ́ẹ̀ náà ni títà bẹ́ẹ̀ náà ni òbí bẹ́ẹ̀ náà ni alágbàtọ́ bẹ́ẹ̀ náà ni olùkọ́ bẹ́ẹ̀ náà lóní mímọ̀ gbogbo àárín inú gbèsè ayé tó jẹ́ sí pé ojú ọ̀nà náà láti rìn ìjọ títí wà ń ọ sọ fún pé sọ̀rọ̀ ń bẹ̀yàwó ayé wọn ẹ̀fẹ́ kọ̀lá nǹka bá fi máa ń ka ìrìn o má kà báyìí mọ́ bó ti ń ka ìrìn ọmọ ẹjẹ́ gbó lọ́nà tó bá kà báyìí ọmọ nà ó mú sùtà kó lójú ọ̀nà ọmọ akẹ́kọ̀ọ́ oní bísínẹ́ẹ̀sì tó ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ yóò ti sáyé ibi òsì mọ́lẹ̀ wo bẹ̀yẹn la ti ń jèrè ibẹ̀lẹ̀ ti ń sọ̀rọ̀ ọmọ ìyá rẹ ti lọ rajà ń bẹ̀ ọwá jẹ́ wá mọ́rajà China o Japan ọ̀rọ̀ tọ́bára China yóò yọ lọ́wọ́ sórí olórúkọ rẹ̀ o tọ́bára Japan ìjìnlẹ̀ ni ẹ oríjínà ni kamokulu lọ́nà ojú ọ̀nà kátàrí ṣùtá abẹ̀ ọlágbára ju ojú ọ̀nà tààrí lọ ọ̀gbọ̀n mílíọ̀n àdíjà náà ni ká gbogbo ẹ̀ sínú sallallahu alaihi wasallam ìmọ̀ tọ́tulẹ̀ adá àárín gáàmúsù tagbólu jọ́nà àwọn ènìyàn èyí tá àfojú rí ní lọ́lágbára jù torí pé tí ń lọ sí lọ́ńbẹ̀ jọ orí náà kàn má ìwọ lọ́lọ́run pé kó yé torí kò ti kọjá ń bẹ̀rẹ̀ ń tiẹ̀ ọba sọ fún padà wọn lọ bá wọn má lọ bá wọn má lọ bá wọn á rè kú lójú ọ̀nà tó lè kó bá àwọn àdá mọ́rin jẹ́ ẹ̀sán tó ṣe ó lè má tó fún ẹkùn tó kàn ẹ́ bì tí wọ́n sáà ti gba àdìgán náà ti ẹ lọ́wọ́ ń tiẹ̀ ìyẹn mi ojú ọ̀nà táwọn afojú rí ilé náà wà sàlọ̀lù àwọn ìjọba yìí tó ń darí kọ́ńtì tàbí state ọdọ̀ ọ̀rọ̀ yẹn fún yín bí kẹ́ ẹ ti sẹ́yìn tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí òdodo ẹ ń bá jẹ́ mùsùlùmí nínú yín lẹ́yìn ìgbà tó bá lòfin nàìjíríà tán lòfin islam mójútó náà pàápàá jùlọ àwọn ojú ọ̀nà tí ó já tí ń kó bá àlàáfíà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ń kó bá dúkìá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ti ń bá àkókò ọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ́ ọ̀fà ìlọ láti bíbáyìí sí Ìbàdàn láti Òṣogbo sí Ìbàdàn tọ́nà bá dáa bó fi yẹ kó rí mi kó ju 35-45 minutes lọ àwọn àlùwákàtí méjì pàgbọ́ ẹlòmíì ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ti ń lọ báyìí ẹwu iye ọdún ẹwu iye ọjọ́ látàrí pé wọn tán náà ẹ̀yìn ìjọba bófin ìlú wọn ìlú yín ọ̀rá ìlú wa ọ̀rá sí kan pé kẹ́ẹ̀sọ̀ náà wù tó ọba jẹ́ mùsùlùmí ìlú Islam bí ọba ti ẹ̀sẹ̀ dá tí ọba ṣe ń ṣe ní ti yíyọ̀ pọ̀lọ̀lọ̀lọ̀ ṣe tí ò lè máa jáwọn borí bára wá náà kọ̀mọ̀ báwa dà báwa gírèjì agbára sí wà lọ́wọ́ ni ọlọ́mọ yóò fún mi lágbára láti ṣe o bákan náà imam ní masalasi tọ́nà sí ìrìn àmàtàrà mùsùn tàgbó lójú ọ̀nà báwọn èèyàn ẹlòmíta bá lójú ọ̀nà yóò ti bí ojú ọ̀nà táwọn gbà nìkan gbogbo tẹ́sẹ̀ bá jẹ́ ìrìn àgbò lójú ọ̀nà wọ́n tá sí ló tóbi tó báyìí kò sí ní à ń kọjá lọ́nà gbogbo inú rẹ̀ ní ojú ọ̀nà láti pé ìkan àjá máa lò nígbà ìjàmbá bẹ́ẹ̀ ti lẹ́kọ̀ọ́ a máa jábọ́ ẹ̀ ẹni tí ń sàtí ọ̀bá sà dáadáa wọ́n tẹ̀kọ́ sa wàláhì ọ̀ngbà sàtí tọ́wọ́ bá rí nǹkan kan lẹ́nu ọ̀nà tí wọ́n mú èèyàn ń gba wọlé tó bẹ́ẹ̀ sí èèyàn bá fọlá tó bá tẹ̀ mọ́lẹ̀ mú nǹkan kó tuntun ṣe nǹkan tá a máa ń mú kó lójú ọ̀nà tó jẹ́ sùdá kì í ti dandan tó gbéyàn ṣubú ẹgbẹ̀rún ọ̀gbẹ́ àyíká bá lè gbéyàn ṣubú nìkan náà kan náà tá a bá sáré wàrà tá a bá fẹ́ wọlé lẹ́nu ọ̀nà tá a rí pé dọ́ọ̀sì pọ̀ lẹ́nu ọ̀nà tá a tàn wá tẹ dọ́ọ̀sì á tàn wá tẹ̀ wá sí dáàdì kírun ìwọ mú gbalẹ̀ dáàbẹ̀ kó gbàdáàdì ìmọ́tọ́ tó lè áza na sọ́rí sáńtọ́ yìí kìnnà tí mata sí wọ́n kínkà olè Kinka ládàtọ́ gbàmí ilé wọn kọjá àtìsà ọgbà ládà kó mú sùdà kó lòdì ọ̀nà márùn yẹn ó tún gbà ládà kó tún yọ ọlọ́run ọba Allahu akbar àwọn kò tún kéré ó jẹ́ sí àdéhì wáyé lórí pé tá a bá wà níbi àti ń kírun tá a bá rí pàǹtí kan lẹ̀ lẹ́ báyìí tí ti wá ń gbà gan títà kó fún gbogbo nǹkan pè mọ́sálásí yóò ṣiṣẹ́ lórí ẹ̀ irin kan bẹ̀rẹ̀ yìí bíbá yìí ó lè kọlu yẹn ńgbà kan á sọ ọlọ́run tó bá wá sí àdúgbò fún mi irin kí ni bọ́ọ̀ yẹn bí yẹn bá ń kọjá lórí ìforí gbà àkíyèsí ẹni kí n sinara fẹ́ pé ìmọ̀mù nìkan ní oṣù tó gbọ́dẹ́ bá ti gbé sùdán lẹ́yìn tí wọ́n bá ti rí kọ́mọ̀ sí bẹ́ẹ̀ náà ni adarí ilé ẹ̀kọ́ píríncípà mùdírù mùdírà gbogbo ẹ̀yin tẹ́ bá ti adarí ilé ẹ̀kọ́ ẹ kó àwọn sáàfù yín jọ ọ̀dùn wọn òkúta lásán ó lè kan ọmọ ẹlẹ́sẹ̀ ọmọ kékeré làwọn ọmọ òkúta lásán tó wà lórí fíìdì yìí ìwọ sàkó mẹ torí pé ọmọ ọmọ ọmọ tí ó tẹ̀ mọ́lẹ̀ tó yí lẹ́yìn rẹ̀ tí kókó fẹ́ rẹ̀ ó yẹ yẹ wà dáná sọmọ ọlọ́mọlọ ìgbọ́n tó bẹ̀rẹ̀ èyí sẹ́jà lè fi yẹn bá pọ̀ sí àmọ́ mo tó bẹ̀rẹ̀ àrẹ láti pé kò ní sí nǹkan kan tí ó sàwọn yẹn ní síta náà bàbá onílé baálé ilé ní olé rẹ̀ bí wáyà kọjú sí ara báyìí nínú ilé wáyà iná ebó sí ilé báyìí tó sì máa bọ́yọ́ ọmọ rẹ̀ náà ní ọgbà mú padà ẹ̀yìn nínú ìlẹ́gà ìṣọ́ra wọn gbogbo àwọn ọ̀nà tẹ́ nígbà àti náà yìí tí ọba ìlànà báwọn onínà elétò nẹ́gbẹ́ ti gbé kalẹ̀ ní sudani sudani gbogbo nǹkan tó bá jẹ mọ́ ẹbí wa nínú ilé wa tó lè ní wọ́n ń sùdá ẹ̀jẹ̀ dàmọ́kọ́ gbogbo nǹkan tó lè tí wọ́n ní tùtà ká mú kó lójú ọ̀nà fún wa káti mú nínú ilé fún wa eléyìí náà ni àṣẹ tíṣẹ̀lẹ̀ àtìláàmù bá wà pé káṣe ká máa mú sùtà kúrò lójú ọ̀nà kúrò láwùjọ kúrò nínú ilé sùtàtà àfojú orí àti sùtàtà àfojú orí wọ́n ní ara ẹ̀sẹ̀ ìsìláàmù náà anábì náà ìgbàgbọ́ ni anábì ní yóò máa wà lẹ́gbẹ́ náà anábì ní sàárà sọlọ́lọ́rọ̀ àtàrí ìdílé gbogbo nǹkan wọ́n bá pè wá sí ní nǹkan dáadáa tó jẹ máa bá mùsùlùmí kúrò lójú ọ̀nà ẹja jẹ nàmbà wàn tá a bá rí sábàbù wà fẹ́ẹ́ ẹja jẹ nàmbà wàn ẹja rí sábàbù ńbẹ ìjọ ti pé sùtá ó kúrò lójú ọ̀nà abẹ náà wọn bá wà láàánú jùlọ gbogbo sùtá tí ń bẹ nínú ìgbésí ayé wa èyí táàrí tọ́lọ̀ wọn bá bá ti tó ti bá mú kúrò ọlọ́mọjọ padà sínú ìgbésí ayé wa náà àwọn sùtá èyí táàrí tó ti wà ńbẹ náà kálukú sáà ń rún ọmọ náà mo mọ̀ fóun máa ń bí ọwa náà nǹkan bá títà yíyọ́ kiri láti ẹjọ́ yìí kò sẹ́ńtì ń bẹ́jọ́ yìí níjọ́ bá lẹ́jọ́ bá mú kú báyìí àdúrà àdúrà ìwọ sì mà kó lè bá mú kú èyí náà yà bẹ̀ fún tọ̀rọ̀ wá ní ti ń sọ mọ̀mọ́ nípa ẹ̀ ànábì sọ pé xeyìrò ní máa yẹn fà á ẹni tó dáa jù ní ènìyàn ní ìjọ mi òun náà ti bá wúlò fáwọn ènìyàn tí wọ́n wúlò ibò tó ń ta burú jẹ ìsìn bẹ́ẹ̀ nù gbèsè ayé wa nínú àwọn àṣùdá tí bẹ́ẹ̀ nínú ojú ọ̀nà tá a rí ṣùgbọ́n àmọ̀pẹ̀ ń bá wáyé àti ń fi ilé àdètí ìrẹ́jọba amókú ọlọ́mọba amókú tó wá jẹ́ sùtàtà àfojú rí kò sẹ́ni tí òfin ní sùtàtà àfojú rí náà ládùúgbò rẹ ni nínú ilé rẹ ni lẹ́gbẹ̀ẹ́ rẹ ni nílé ẹbí rẹ ni ọwà ilé ẹlòmí rẹ àlàpà ni ó ti yanu báyìí kó wó lulẹ̀ ló ìwọ́n kò sí tí èsì kò lówó tí ó fi wó gan bá wò kò sí níbo mi tí ó kò lọ alájùlọ máa gbé ṣàǹfọ́ rẹ̀ ti kọjá bẹ́ẹ̀ ìta àfojú rí náà náà àwọn sùtà tí ń dá wà láàrin nínú gbèjà ayé ọlọ́ba àmọ́kò wàá tó ìdáwà ní alhamdulillahi